ọmọlúàbí ọkọ tó ní ṣòwò nìkan ló ń jẹ ọmọ tọ́ sí ó ń sọmi nípa ẹ ẹni tó ń jowó ẹ gan sọmi nípa ẹ ẹni tó ń jẹ́lọ̀sì ẹ níkọ̀rọ̀ ẹni tí ò sọ dáadáa nípa ẹ mo sọ gidi kan lánàá ẹni tí ò bá sọ dáadáa nípa ohun tó ń ṣe mọ́mì kó o yẹra fún un kó tó pa ẹ́ hallelujah jésù olúwa wá mọ́mì ẹ gbàdúrà ta ló gbé gbá ibi dìde lórí ayé. are. Mommy, Daddy, as you are joining us, I believe 看见吗？我看见路了吗？嗯。 Inshallah, Badura, Inshallah, Badura, Inshallah, Badura, Inshallah, Badura, Omo Shemuwa, Abifalodo mi ibo yakosi, Inshallah, Badura níjà máa Oh,

torí pé ẹ jẹ́ kí n rí àyájọ́ àwọn obìnrin ti ọdún 2022 gbogbo obìnrin pátá ẹ jẹ́ a máa ké ògo ògo sí bàbá yẹn for giving you and I mommy to witness another international women day ẹ jẹ́ a máa dúpẹ́ fún ọlọ́run pé olúwa mo dúpẹ́ pé mo wà nínú wọn àwọn tí ọlọ́run ti yàn láti rí àjọyọ̀ àwa màmá nínú ọdún 2022 ẹ máa fi ògo yín dúpẹ́ ẹ máa fi aleluya yín dúpẹ́ bí ọlọ́run mo dúpẹ́ mo wà nínú wọn ọmọ mi wà nínú wọn tó jóbìnrin àbúrò mi tó jóbìnrin wà nínú wọn ẹ̀gbọ́n mi tó jóbìnrin wà nínú wọn màmá mi tó jóbìnrin wà nínú wọn. Àwọn abiyamọ tá a jẹ́ obìnrin àwà nínú wọn. I want us to begin to logize God. Bí Ọlọ́run ò ṣe. Thank you for giving me the privilege to witness another glorious International Women Day. Open your mouth and say thank God. Ẹ máa dúpẹ́, ẹ máa dúpẹ́, ẹ máa dúpẹ́. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú within that last, last year and this year. But you are still alive your your children your male female phantom they are still alive ẹ máa rú ẹbọ hallelujah sí ọlọ́run ẹ máa rú ọbẹ̀ ògo sí ọlọ́run pé mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ oh begin to celebrate every female factor in your life be it your female friend be it your mother be it your daughter be it your friend be it your sister be it your loved one begin to celebrate them begin to celebrate them bí ọlọ́run ó ṣeun ọlọ́run ó ṣeun tó padà lẹ́yìn mi bí obìnrin ọlọ́run ó ṣe tó padà lẹ́yìn wa bí màmá ẹ jẹ́ ẹ máa kí ògo ògo fún ọlọ́run yẹn ẹ máa rúbọ pé ẹ máa rúbọ yìí ẹ máa more ẹ máa more ọlọ́run ó ṣeun ọlọ́run ó ṣeun ọlọ́run ó ṣeun ọlọ́run ó ṣeun gbọ́ jésù olúwa wá ẹ jẹ́ sọ fún ọlọ́run olúwa dúpẹ́ lórí gbogbo àwa màmá lórí òkè yìí either the current women the current mothers or the proposed mothers the mother in the making that our mothers to be mo fẹ́ ká lọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí gbogbo wọn bí ọlọ́run a ìwà láàyè yín a àánú tó pọ̀ bí yọrin ó yà ló ọpẹ́ ẹ jẹ́ ẹ máa ń pe gbogbo àwọn obìnrin wọlé ẹ jẹ́ ẹ máa ṣí àbá tí ń wọlé ẹ jẹ́ ẹ máa ṣí àbá tí ń wọlé ẹ máa fi aleluya idúpẹ́ we are thanking God on behalf of every mother on behalf of every woman on behalf of every daughter on behalf of every female factor connected to this ministry both home and abroad níbikíbi tó lè wà ọlọ́run àmọ́ rírì lórí wọn àmọ́ rírì lórí wọn òpó tó gbé ayé àwọn obìnrin lọ́ọ̀ ọlọ́run òjò owó ọlọ́run òjò owó ọlọ́run òjò owó ọlọ́run òjò owó women pray pray pray pray let's thank that God we want to pray for ourselves we want to appreciate God pé olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe jésù olúwa wa ẹ jẹ́ á tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run mo dúpẹ́ ò jẹ́ kí pàmí ó pin bí obìnrin hmm. bí mo bá ṣí fọ́nrán yìí sílẹ̀ ní ọ̀sán yìí pé káwọn obìnrin bẹ̀rẹ̀ sí ní sọ ìrírí wọn mọ́mì dárí àní kúrò níbí lọ́sàn-án yìí èmi gangan fúnra mi mọ̀ bẹ́ẹ̀ ẹ má já dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run mo dúpẹ́ bí obìnrin o ò jẹ́ kí pa ó pin fún mi o ò jẹ́ kí sàtáni kó borí pátápátá ẹ jẹ́ gbóhùn sókè àdúrà pẹ́ oyè oyè oyè God bless you Bùràtúndé ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yẹn ẹ jẹ́ a máa dúpẹ́ yìí tẹ́ wà lórí YouTube ẹ máa dúpẹ́ ẹ máa dúpẹ́ ẹ máa dúpẹ́ today is our day today is our day today is our day begin to thank God ọlọ́run ó ṣe lórí gbogbo àwa màmá a rí ọwọ́ àdúrà ẹ̀dá wa dá igbá òpin sátánì ò borí bó ṣe fojoojúmọ́ wá wa bó ṣe fojoojúmọ́ dẹ wá ẹ̀yin ọlọ́run òjò borí wa are you thanking God for any every woman on this Monday? I want you to say thank you thank you jesus jésù olúwa wá ẹ wá sọ fún ọlọ́run olúwa mo ti ṣe àjọyọ̀ ọdún gbogbo àwọn màmá ní àgbáyé lónìí olúwa má jẹ́ kéyìí ó jẹ́ òpin fún mi olúwa tọdún tó ń bọ̀ má jẹ́ ká fi one minute silence fi rántí mi ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ every female factor in my life every female factor in our ministry every female factor around my family every female factor that surround us that we're able to witness this year, International Women's Day. This will not be our last. Open your mouth and begin to pray. Pray for every female factor. Gbogbo àwọn tó jẹ́ obìnrin ní agbègbè àti àyíká yìí bá jábúrò sọ di àdúrà empower me as a woman empower me as a mother empower me as a mother ẹ̀pẹ́ jésù ẹ sọ di àdúrà òní ọjọ́ àwọn màmá ni olúwa ṣí mi níyè níbi tí ilẹ̀ mi ti yá bí bàbá olúwa ṣí wa níyè níbi tí iye tí wọ́n ti rà bí obìnrin ẹni olúwa ṣí wa níyè olúwa ṣí wa níyè olúwa ṣí wa níyè ní gbogbo ibi tí iye wa ti rà bí màmá ní gbogbo ibi tí iye wa ti rà bí bàbá jésù olúwa wa iye abiyamọ mi náà kò mọ ọmọ kò mọ abiyamọ mi ò mọ àràmásìkì mọ kó ọmọ òun ọmọ ẹ yá gbàdúrà mọ mi kí lóhun tó ń pè ní obìnrin obìnrin lẹni tá a lè fi àyà ná obìnrin ni amúgbálẹ́gbẹ̀ẹ́ obìnrin lẹni tó jẹ́ wípé ó lè ran ọkùnrin lọ́wọ́ ẹ yá pé Jésù ẹni níbo ni gbogbo agbára obìnrin ti sọnù níbo ni agbára obìnrin ti sọnù ó sọ nínú ìwé Genesis yẹn ó ní I will create an meet. I will create an helpmeet àwọn obìnrin jẹ́ olùrànlọ́wọ́ a jẹ́ olùrànlọ́wọ́ ní gbogbo ọ̀nà fún àwọn bàbá ẹ̀yí apẹ Jésù níbo lágbára yìí ti wá sọnù ẹni Olúwa níbo ni agbára obìnrin èmi ti jábọ́ níbo ni agbára obìnrin ti sọnù mọ́ mi lọ́wọ́ ẹni olúwa fi àánú dá padà lọ́sàn-án olúwa fi ẹja gbà mò ń gbọ́ interview ọmọ bàbá adébóyè when bàbá celebrated his last eighty eighty years and I pick a lot of lessons for we mothers ẹ jọ̀ọ́ I pick a lot of lessons in his position. Let us occupy our seat. Let us sit on our position. Ẹni olúwa níbo ni agbára ìdìbò? Níbo ló ti sọnù? Olúwa obìnrin ló máa máa ṣíyàn níyè ọgbọ́n obìnrin ò ní jẹ́ kí ilé wa wó ọgbọ́n obìnrin ló máa jẹ́ kí ilé wa tò ọgbọ́n obìnrin ló máa jẹ́ ká fi ọmọ lé ọ̀nà rere ẹ̀yà sọ fún ọlọ́run olúwa dá ọgbọ́n obìnrin tó máa fún mi ní ẹ̀rí àgbáyé olúwa dá padà èyí tó ti fi mí sílẹ̀ èyí tó ti fi mí sílẹ̀ èyí tó ti ṣàkólọ olúwa dá ọgbọ́n yẹn padà ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ó kún yọ mọ́ta bẹ́ẹ̀ open your mouth and pray. Every wisdom that has left me, as a woman, as a mother, Restore it. Restore it. Restore it. Restore it. In Jesus' name we pray. Ẹ jẹ́ tún pé Jésù ẹni olúwa ìbùkún obìnrin. The blessings of motherhood. Olúwa máa jọ fún mi kọ́ bẹ́ẹ̀ lómi. Mọ́mí dáadé ẹgbàá. The blessings of motherhood. Olúwa máa jọ fún mi kó lọ bá ẹlòmíì ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ẹ jẹ́ a máa àbátí wọlé ẹ jẹ́ a máa àtàtì wọlé olúwa láwọn obìnrin ò ní ṣàṣẹdà We are not going to labor in Every woman is in labor. Laboring in marriage, laboring in career, laboring over husband, laboring over children, laboring everybody. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run Olúwa jọ̀ọ́ iṣẹ́ tí mo ń ṣe bí màmá, iṣẹ́ tí mo ń ṣe bí obìnrin, òwò tí mo ń tà ohun tí mo gbé kalẹ̀ bíi màmá olúwa má di òkúta mọ́ mi lọ́wọ́ ohun tí mo gbé kalẹ̀ ọgbọ́n láti jèrè ọgbọ́n láti rí èrè níbẹ̀ ẹni olúwa yọ̀dẹ̀ fún mi ẹ pé jésù ẹ sọ́ ní àdúrà bẹ́ẹ̀ ẹ jọ ṣé wọ́n ń gbọ́ mi lórí youtube yẹn ẹ jọ ẹ bá mi wò ṣé wọ́n ń gbọ́ mi dáadáa ẹ̀yin tẹ́ wà lórí youtube mo fẹ́ kẹ́ ẹ máa ṣíà ẹ̀yin ẹ máa ṣíà dáadáa ẹ máa kọ́ mi líǹkì yẹn ẹ máa ṣíà fáwọn ọmọ lọ́rọ̀ ẹ ní ọgbọ́n obìnrin tó máa mú mi tayọ láàrin obìnrin olúwa yọ̀ǹda rẹ̀ fún mi ọgbọ́n obìnrin tí iṣẹ́ mi ò fi ní bàjẹ́ tí ò fi ní dídẹ́ lò mí olúwa yọ̀ǹda ẹ̀ fún mi I refuse to be a victim of anybody's mistake I refuse to be ah Jésù olúwa wá ẹ pé Jésù olúwa bí obìnrin má jẹ́ ń kú ẹgbẹ́ kìndìpá mọ́mí ẹjọ́ ẹ gbà ẹni olúwa bí màmá má jẹ́ ń jì sínú ọ̀gbun ẹgbẹ́ ìpanuláyé a wise woman build that house for the foolish look at it down by his own hand the foolish we not have time for the children the foolish will be come will be rubbing shoulder with the man ẹ já sọ fún Ọlọ́run Olúwa jọ̀ọ́ ràn mí lọ́wọ́ bíi mama. ah women are created to be celebrated That is why if you see a man that is not celebrating a woman, a female factor in their life, they are missing a lot. The Bible said, deal with them with understanding. Let not your prayer be in the theory of orí obìnrin bá súre fún yín dábì ẹ máa dìde. Tí inú obìnrin bá yọ sí yín dábì ọ̀nà yín máa là. Tí obìnrin bá súre fún yín láàárọ̀ kẹ́ tó jáde ẹ máa rí ṣe ẹ jẹ́ á pe Jésù màmá ẹni Olúwa níbo ni ọgbọ́n obìnrin ti fi mí sílẹ̀ tí mo fẹ́ kẹ́gbẹ́ ìparọ́ tí mo fẹ́ kẹ́gbẹ́ ìparọ́ Olúwa fi má jẹ́ mú ọjọ́ òní Olúwa fi dá mi padà ẹ pe Jésù ẹ sọ́dí àgbọ̀ rẹ̀ táwọn ní bèbè ìpariwo mi ẹgbẹ́ gbà Olúwa ni ọmọ mi òun fẹ́ dé àwọn obìnrin orí òkè yìí òun fẹ́ sọ wá di bílà òun fẹ́ sọ wá di ògbó ó ní ṣùgbọ́n agbọ́dọ̀ kọ́kọ́ já náà òun ọlọ́rọ̀ ẹ pé jésù gbogbo ibi tí mo ti ṣàkóso bí màmá tó fẹ́ràn tó nílò olúwa dá mi padà olúwa dá mi padà olúwa dá mi padà olúwa dá mi padà bí obìnrin bí màmá bí obìnrin dá mi padà lẹ́yìn àyájọ́ àwọn obìnrin wàdúrà jésù olúwa wa ẹ tún pé jésù àwọn tó fi bùkún obìnrin láyé ẹni olúwa fi bùkún mi ẹ gbọ́ ohun tí bàbá sọ ní ọjọ́ sunday a, a man will leave good inheritance for his children's children. Ọ̀pọ̀ wàhálà tá a rí láàárín àwa màmá àti àwọn ìyàwó ọmọ wa mọ́mì torí pé ìdìde yẹn ò tí ì tó ni. Tí ìdìde yẹn bá tó automatically you will earn respect from your daughter-in-law. No daughter-in-law will rubbish you. No daughter-in-law will silence you. No daughter-in-law will not reckon with you. No daughter-in-law will refuse to celebrate you. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, Olúwa bó ti máa ń gbé obìnrin dìde. Ṣé bóun ló yàn án lédè bẹ́rẹ̀ lọ́wọ́? Obìnrin dìde bọ́rọ̀ ló yẹ àti yín jẹ́. Ẹ sọ fún Ọlọ́run, ọwọ́ tó o fi fa Débra dìde. Ọwọ́ tó o fi gbé Dèbọ́rà dìde. Olúwa fi gbé náà dìde owó tó o fi sọ dèbódà di akíkanjú ènìyàn á tó o fi sọ di akíkanjú obìnrin tó o fi sọ di akíkanjú obìnrin wọ́n ní ẹgbẹ́ abẹ́rẹ́ lọ́wọ́ ara wa ǹjẹ́ tó bá sọ wípé kí ọkọ mi lọ tún owó orí mi san so máa increase ẹ̀rí àbọ̀ máa decrease. If they ask our husband to go and repay our bride price, we demand increase it or reduce it. It's a food for thought man ẹja sọ fún ọlọ́run mú mi olúwàjọ dá mi padà níbi tí mo ti ń yọjọ bí obìnrin dá mi padà níbi tí mo ti ń yọjọ bí màmá ẹ tí mo sọ láàárọ̀ yìí olúwa tú ẹ tú màmá kan sílẹ̀ tó ń wojú ọlọ́run fún ọmọ ta ló mọ̀ wípé níbi tí ìdí arábìnrin yẹn wà nìyẹn she has been trusting God for the good of the world for so many years she has prayed she has fasted she has done a lot of things she has seen so many prophets until God revealed I say, do you know one thing You are the one that is stopping yourself. You are the one that is sending back that angel. Many times the angel has been sent to you to deliver your baby. But each time your angel comes, they meet you fighting with your husband. Only Ó ní gbogbo ìgbà tí áńgẹ́lì tá a rán sí màmá yìí, sábàbìnrin I a rán sí, àdúrà ẹ̀ ti gbà. Ọlọ́run gbọ́ àwẹ̀, Ọlọ́run gbọ́ àdúrà ẹ̀. Gbogbo ìgbà tó bá gbé áńgẹ́lì ọmọ dìde pé lọ fún lọ́mọ wọ́n máa ń ba nígbà tó bá ń bá ọkọ ẹ̀dá áńgẹ́lì yẹn wá padà until God reveal that secret òun fúnra rẹ̀ ọmọ wípé orísun ogun ìdádúró òun nìyẹn kí lóhun tí mo sọ mọ́ mi tí ọ̀pọ̀ ìgbà náà làwọn obìnrin mọ̀ láńdára wa dún mọ́ volume ok ṣé mọ́ volume on which one is it on, on YouTube ok ẹ jọ̀wọ́ nígbà bá mi increase volume mọ́ mi kí ló ẹ jẹ́ àgbà ní gbogbo mi tí mo ti ń yọjú òbí obìnrin tí ìbùkún ọlọ́run fi ń sá fún mi God want to bless us God want to lift the head of women God want to raise us he want to make us to be a boy but we must be too ah gbogbo mi tí mo ti ń yọjú òbí màmá tí ire fi ń sá mọ́ mi lọ́wọ́ ẹ̀mí olúwa wá mi rí lẹ́ni àyájọ́ àwa màmá ẹ̀pẹ́ jẹ́ ìfẹ́ sọ́jà àdúrà bẹ́ẹ̀ ó ọjọ́ you know one thing that is the more reason a tún wá máa gbé wa kọlu ra wa tó bá láwọn wo ló ń bára wọn jù láyé jà jù láyé obìnrin obìnrin ló máa rí ló máa búra wọn from left from left mọ́mí ẹja gbàdúrà what devil was trying to do he know that when we are together as a woman we are a, a pulling force to him ìdí tó fi máa ń forí wa gbára wa ni. ẹ má gbòjì bí má gbọ́ unnecessary rivalry unnecessary rivalry ẹ já sọ fún ọlọ́run ẹni olúwa agbára tó ń jẹ́ káwọn obìnrin borí olúwa tú láwọn màmá lórí òkè agbára tí ò ní jẹ́ kí iṣẹ́ wọn dànù agbára tí ò ní jẹ́ kí iṣẹ́ wọn yí dànù mọ́kàn lọ́wọ́ ah olúwa gbé wọn wá ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ẹgbẹ́ pìtà lágbà jésù olúwa wa ẹ tún pé jésù ẹ̀mí òfò tó máa ń borí àwọn obìnrin láyé mo fẹ́ kẹ́ gbà fúnra láyé olúwa lọ́wọ́ màmá ká gbàdúrà fún ara wa òní ní ọjọ́ ayẹyẹ àgbájọ àwọn obìnrin ní àgbáyé ẹni olúwa ẹ̀mí òfò tó máa ń borí àwọn obìnrin láyé olúwa má jọ borí tèmi whether you are still single lady whether you are single mom whether you are married whether you are still you are, you are still a daughter I want you to pray ẹ̀mí òfò tó máa ń borí àwọn obìnrin láyé ẹ̀mí awáyé má ṣe rere ẹ̀mí awáyé asán ẹ̀mí aronú ikú síra ẹni ẹ̀mí má lè sáré ògo ẹ̀mí má lè sáré àyànmọ́ ẹ̀mí má lè sáré ìdílé ẹni jáde lára mi ó yá yá. together and pray against it. Everyone that is a woman on this Monday, I prophesy our destiny will not be cut short. Ọ̀kan kan nínú àwọn obìnrin tó kàn láti mọ́rí òkè lórúkọ Jésù olùgbàlà a ò ní kú láàbọ̀ ọjọ́. Ọ̀kan kan nínú àwọn màmá àtàwọn obìnrin lórí òkè a ní fi irun dúdú wọ ibojì. Ọ̀pọ̀ náà ní fi irun dúdú wọ ibojì èso tó ti tara wa jáde ẹ mú yẹn jáde lórúkọ Jésù a ò ní sin ọ̀kan kan lọ gbogbo ògo èso tó ti ti ara wa jáde fún mi ọlọ́run fún mi ní revelation kan I, I just want two three mothers four mothers to attest to this mommy when you see a woman tó bá ti marry tó dẹ̀ ti bímọ ẹ gbọ́ mi lónìí múmi tí ẹ wà ẹ̀ tó bá jẹ́ hundred percent tẹ́lẹ̀ níwọ̀n ìgbà tó ti so èso jáde níwọ̀n ìgbà tí ọmọ ti tinú yẹn jáde some percentage of the beauty has been taken how many people believe with me i'm talking to the woman now mo ń sọ̀rọ̀ nípa àwọn màmá báyìí àwọn màmá níwọ̀n ìgbà tẹ́ bá ti ń ṣàbíamọ́ bóyá ẹbí akọni bó yẹ bí aboni mọ́mì díẹ̀ lára ẹwà tó wà nínú ayé yín ẹ ti fún ọmọ yìí. Hallelujah ó túmọ̀ sí wípé ògùn kan ti tara yín jáde so tí ògùn kan bá lè tara wa jáde mọ́mì ó túmọ̀ sí wípé àwọn ọmọ náà wá gbọ́ àwọn ọmọ wa gbọ́dọ̀ tara wa dìde. I caused this revelation this afternoon when the intercessor was praying I was saying God send me to women. What do you have for us today? Thank you, all my mommies. Olúwa wá lọ́mọ mi tí ẹ wọ̀ díẹ̀ tó bá lè tara wa jáde sí àwọn ọmọ wa. Ó ní bẹ́ẹ̀ náà ogún gbọ́dọ̀ tara wa jáde sí wọn. Ẹ jẹ́ á pe Jésù. Olúwa fún mi ní ìdìde táwọn ọmọ mi á tara mi dìde láti. Olúwa fún mi ní ìdìde tí mo máa rí jogún fọmọ lọ́wọ́. It is biblical. Olúwa fún mi ní ìdìde tí mo máa rí gbé lọ́mọ lọ́wọ́ that will be transgenerational ó kú lọ́wọ́ tàbí nínú rẹ̀ ó kú lọ́wọ́ tàbí pẹ́pẹ́pẹ́pẹ́ olúwa fún àwa màmá ní ìdìde that will be transgenerational ìdìde tó ṣe fi lọ́mọ lọ́wọ́ ògùn tó ṣe fi lọ́mọ lọ́wọ́ oríire tó ṣe fi lọ́mọ lọ́wọ́ àlùjọ tó ṣe fi lọ́mọ lọ́wọ́ olúwa yọ̀ǹda rẹ̀ fún wa olúwa yọ̀ǹda rẹ̀ fún wa olúwa gbé àwa màmá dìde olúwa gbé orí wa sókè lórí ọjọ́ àyájọ́ àwọn obìnrin ní àgbáyé olúwa gbé wa ní àhà jésù olúwa wa ẹ pé jésù olúwa fún mi ní global voice mọ́mí your own global voice may be a global connection lórí business tension ẹni olúwa lónìí àyájọ́ tí wọ́n celebrate gbogbo obìnrin ní àgbáyé ẹni olúwa fún mi ní global voice he may give me a global initiative he may give me a global idea you may give you a global revelation ẹni olúwa ẹ fún àwọn màmá a ò fẹ́ di akúrẹ́tẹ̀ níwájú àwọn ọmọ wa ẹ fún wa ní ògo orílẹ̀-èdè ẹ fún wa ní ògo àgbáyé ẹ fún wa ní màmá lónìí lónìí àyájọ́ tí wọ́n sẹlẹbírẹ̀tì gbogbo obìnrin ní àgbáyé lórúkọ Jésù áńgẹ́lì mú yín gòkè áńgẹ́lì tó mú Pétérù jáde tí òjò dẹni òkú áńgẹ́lì tó mú Pétérù jáde tó mú jáná òlàáfíà tó mú jáná ìdìde tó mú jáná ògo lórúkọ Jésù áńgẹ́lì yẹn kó wáyé áńgẹ́lì tí ò ní jẹ́ kéyìn màmá ó sunkún mọ́ áńgẹ́lì tí ò ní jẹ́ kó gun borí yín áńgẹ́lì tí ó mú yín dẹ́nà ìlérí áńgẹ́lì tí ó mú wa délé àyànmọ́ áńgẹ́lì tí ó gbé orí wa sókè áńgẹ́lì tí ó múnú wa dùn kálẹ̀ lórúkọ Jésù ó wọnú ìdìbò wọn ló wọnú ìrìnàjò wa ẹ̀yin màmá gbogbo òwò ọmọdé ti ṣe láyé ọ̀kánkán ò fún yín lẹ́kọ̀ọ́ ọ̀kánkán ò pa yín lẹ́kọ̀ọ́ ọ̀kánkán ò ní gbomi yìí ẹ̀yin tẹ́ ń sunkún lórí ọmọ mo súre ẹ̀yin tẹ́ ń sọ wípé lọ́jọ́ wọn ni status mi máa change lọ́jọ́ wọn ló máa pè mí náà ní mrs lọ́jọ́ wọn ló máa pè ní mọ́mí lágbájá lọ́jọ́ wọn ni mo fẹ́ di mọ́mí samuel mo súre bí násìrì olódùmarè lónìí àyájú àwọn obìnrin láti ọ̀run ọlọ́run kò súre fún ọ̀wọ́ ọmọ tó wù yí another revelation tó lọ́run fún mi mo lọ síbẹ̀ ní kejì Ògùn ọmọ tó wù yín láti ṣe láyé. Ògùn abiyamọ tẹ́ ẹ ti ń nàṣọ̀. Ògùn ìdílé tẹ́ ẹ ti ń nàṣọ̀. Mo sọ tẹ́lẹ̀ sínú ayé gbogbo obìnrin. Lórúkọ Jésù kò ní di èèwọ̀ fún yín. Gbogbo ohun tí Ọlọ́run fi sínú ayé wa tó fi fún wa ní ẹ̀ṣọ́ tó fi fún wa ní ògo lórúkọ Jésù kò ní di ogun. Ẹrù ògo lára ẹ̀yin màmá kò ní padà di ẹrù ogun mo ní ẹrù ògo lára wa lórúkọ Jésù kò ní padà di àtẹ̀gùn ogun gbogbo omi tí ẹ ti gbà kọjá tí ògo kú gbogbo ohun tẹ́ ẹ ti dáwọ́lé láyé tí ògo sọnù lórúkọ Jésù olùgbàlà áńgẹ́lì àmúpadàbọ̀ sípò áńgẹ́lì àmúpadàbọ̀ sípò lórúkọ Jésù kò dé báyé lára mo ní kó jẹ́ báyìí lálejò ohun tó jẹ́ máa rò kan ikú ohun tó jẹ́ máa rò kan láti commit suicide lórúkọ Jésù Ọlọ́run já sí lọ́sọ̀ọ́. Everybody that follows you to the prayer this afternoon is lifted by the reason of you. Is reason is lifted by the name of the Lord Jesus. Gbogbo àjàgà tẹ gbé nínú àdúrà lọ́sàn yìí gbogbo ohun tó dúró bí àjàgà ẹkún gbogbo ohun tó dúró bí àjàgà pé nígbà wo lọ̀rọ̀ yìí fẹ́ dayọ̀ nígbà wo ni ẹkún yìí fẹ́ tán nígbà wo ni ògo yìí fẹ́ dé nígbà wo rírẹ yìí fẹ́ wọlé nígbà wo lèmi náà fẹ́ sọ̀rọ̀ ìtàn mo súre fún ẹnìkan lọ́sàn-án gbogbo ibi tẹ́ ẹ ti ń sọkọ́ gbogbo ibi tẹ́ ẹ ti ń rò wípé when will it be my turn when will it be the turn of my children áńgẹ́lì tó jíṣẹ́ áńgẹ́lì tó ran pétérù lọ́wọ́ lórúkọ jésù ó di sí alọ̀ mo ló dìde ìrànlọ́wọ́ mo ló dìde ìrànlọ́wọ́ ibi tá ò mọ̀ wípé ìrànlọ́wọ́ lè padà yọ ibi tá ò mọ̀ wípé ọlọ́run lè padà gbà láti parí ẹkún ìkọ̀kọ̀ lórúkọ jésù ogun ọ̀run dìde láti wọ́n ní ẹ̀mí mímọ́ dìde láti ẹ̀mí mímọ́ dìde láti jíjà yín lórúkọ Jésù ó tán láti òní mo ní ogun jíjà yẹn tán ọwọ́ oríire ọwọ́ àtúnṣe ọwọ́ tí múni ìlérí ọwọ́ amúrunṣẹ ọwọ́ amúnidélé ọwọ́ tí ayé ẹni ọwọ́ tí kì í jẹ́ kí ìrìn ó kú ọwọ́ tí kì í jẹ́ kí àlẹ́ ẹni ó kú lórúkọ Jésù lónìí kó máa bá yín lọ mo ní kó darapọ̀ mọ́ ìrìn ohun gbogbo tẹ́ ẹ ti kójú ẹ̀yin màmá yẹn ṣàmì láyé ọ̀kan kan ò ní kú mọ́ yín lọ́wọ́ ogun tá a ti jọ dìbò láyé ọ̀kan kan ò ní jábọ́ oríire tá a ti jọ sọ nípa ètò ní di ẹkún fún wa ohun gbogbo tí ọwọ́ yìí ti kó yọ lójú ẹ̀mí wa kò ní túká ìrìn àjò tọ́run fi fún wa bíi màmá Omi ọ̀fẹ́ tó fi fún wa bíi màmá lórúkọ Jésù kò ní bọ́ lọ́wọ́ wa mo ní kò ní bọ́ lọ́wọ́ wa ẹ̀yin bàbá yìí mo súre ohun tí wọ́n ń pè ní kú ọmọ òjijì ohun tí wọ́n ń pè ní òkú ọmọ òjijì lórúkọ Jésù kò ní ká wa mọ́lẹ̀ ohun tó ń gbé kábíyà ọmọ mọ́lẹ̀ tí kì í lè wò lórúkọ Jésù wọn ò ní gbé ká wa mọ́lẹ̀ nínú ọdún yìí ẹ ẹ ní tinú ogun mọ́ sílẹ̀ ẹ̀yin tó ń wojú Ọlọ́run fún ọmọ lórí òkè yìí ẹ wá yá ìmọ̀ fún ẹ wá ń yayọ̀ ọmọ ẹ wá ń yayọ̀ ọmọ ní yàrá tẹ́ ẹ ti ń ní ìdádúró lónìí agrikogẹ́ẹ̀tì yìí sí yàrá abiyamọ. wọ́n ní in your waiting room where you have been waiting for long today the God of heaven the God of Abraham Isaac relocate you from that waiting room into the room of the mother. In the name of Jesus ó wí pé ẹnìkan kì yóò yàn kàn mo gbàdúrà ìwé àgàn tá a kọ lé yín lọ́wọ́ láti àìmọye ọdún bàbá mi fàyà lọ́sàn-án arúgbó ọjọ́ fàyà lọ́sàn-án arúgbó ọjọ́ fàyà gbogbo ẹ̀yin abiyamọ wọ̀nyí lórúkọ Jésù àtẹ̀mí àti yí àní dábí àná mo náà ní dábí àmọ́ àná gbogbo ẹ̀yin single mother mo súre fún yín lórúkọ Jésù olùgbàlà ayọ̀ láti ibi gíga ayọ̀ láti ibi gíga ìdùnnú láti ibi gíga lórúkọ Jésù kò ń wọnú ìrìn àjò yìí mo ní kó ń wọnú ìrìn àjò yìí ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fún ọkọ fún aya ní kòríta àti gbé ẹ ò tún ní ṣìgbé wọn náà ní gbẹgbẹgbẹ ọ̀run kò tì ní lẹ́yìn àṣì ọ̀run gbọbẹ Jésù Olúwa wa mú mi jáde láàrin ìṣẹ́jú díẹ̀ tó mú ká tó to sí omi wa we just want to charge ourselves on a day like this as a woman I want to encourage us under the leadership of the Holy Spirit mummy daddy have brought this good news to women especially mothers women of any kind any female factor people of God let us love ourselves I watched something on cinema and I was so happy I said this is the way mothers women we should relate with ourselves. If we can get this right and máa ọmọ yẹn jáde lónìí ẹ bá ṣe parí àdúrà ní ẹ bá ti ṣòro ọ̀fẹ́ wọlé bí àdúrà ẹ gbàdúrà kí business òun tàwẹ̀rẹ̀ wọ̀rà and we all lifted our voice iṣẹ́ òun pé lọ́sẹ̀ yẹn òun rí ọwọ́ Ọlọ́run that is the power of woman that is the power of woman agbára obìnrin nìyẹn devil understood it that is why tó ṣe ń forí obìnrin gbára wọn ó mọ̀ pé tá a bá wà ní ṣọ̀kan you can fly so my first charge to all women please embrace herself we cannot. We cannot be equal. God has created us separately. Today is our day. The old one is celebrating us today. Let us celebrate ourselves. How many women have you taken to celebrate today? Hallelujah. How many women in your life? Amen. Women, let's try and begin to compliment ourselves. Let's try and begin to bring ourselves together. Let's try and begin to recognize ourselves. Let us stop this antagonism. Let us stop this unhealthy rivalry. Let us stop this fight. And let us embrace ourselves so that we can chase them. So, what am I saying? Don't look at yourself as you inferior. Every woman is matter. Every woman is created gloriously. Every woman is loaded. This is inferior to anybody. If we cannot understand this, we won't fight ourselves. And if we cannot fight ourselves, devil will be put to where it belongs. And we will be able to dominate. And more things will be happening ourselves. So what am I saying? People of God, my mom is in the house, female phantom. that you carry that another person did not carry. There is something you know that another person did not know. There is your strength, which is another person's weakness. So celebrate your strength. Recognize your strength and throw away weakness. What am I saying? Mommy, believe in yourself. Let everyone knows anybody that loses you, hallelujah, anybody that loses you just lost something. Don't look down on yourself. Build your service. You are who God has made you. You are not me. You are not body. You are exactly what God wanted you to be. If He has treated you as a black woman, that is God, what God knows it fits you. If He has created you as a yellow woman, that is what God knows that it fits you. Don't try to be somebody else. Try to be who God has made you to be. By the time you want to begin to try to be somebody else, you begin to make unnecessary rivalry and you begin a fight. And when you begin a fight, you have broken the shame of women which is a force. I saw something that is going on in this ongoing uh, invasion of Russia into Ukraine. And I saw some women. You know, some people are moving, they are running for their life, going to neighboring countries like Poland. And do you know what those women did? Some women, that is what we should be praising. ẹ jẹ́ káyé kórìíra ara wa mọ́ ẹ jẹ́ káyé bára wa jà mo sọ kíní kan fún wa nílùú ní kẹrin ní ọjọ́ sunday mo ní if a woman offend you call her say it to her face and let her go you know why if you don call her anytime that woman passes around you something just drop out of your hand but you know what tí ẹni yẹn bá kọjá ayé ẹni yẹn máa làgẹ̀rẹ̀ pa and it's a minus your life. Because the more TV about ń grip the more a lot is loaded in this in this heart, the more the lifespan of that person is getting reduced day by day. And that is why you look at some women, they grow aged even more than their age because a lot is in their heart that they cannot let go. A lot of women like themselves, they have eaten, eaten, eaten inside of them. And it's cutting their life sharp, like their lifespan short. And I look at those women. Some of the mothers in Poland, you know what they did? They went to the border and they placed, they don't know who is coming. But they knew some people are flying, they are running for their lives. Women with kids, with children, running for their life from the battle world. And those people, literally, they voluntarily, that is what we should be doing for women herself. And they placed rollers. They placed it. Kí ni ká máa fi gbọ́mọ yẹn? because they knew that some women are bringing in babies they don't know them but they are giving them helping in, in their own little way in what they can do this is what women should be doing it's not that you look at somebody that things are going down for and you are the one that is even making it work. Somebody is doing something that is